ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún fun àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi Ike ìkẹ́ àtìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ gbélé àkèámà ibi tí a dúró sí ní ìjẹjọ nínú tíra minhajul mu'min òun níbi tí àáfàá ti ṣàlàyé ìrìn ẹbọ méjì tó kú fún wa inú àṣírìkul asgar wà ṣírìkul khafij ẹbọ tí a lè máa rò ó kéré tí wọ́n sì jẹ́ kó wa pé eléyìí ni ṣe kárí mi kéèyàn máa ṣe nǹkan nítorí káwọn èèyàn ó lè yìnyàn àbí ká lè mọ̀ pé òun ló ṣe tá a dẹ̀ ṣàlàyé eléyìí bákan náà ẹbọ ètò pamọ́ tó já sí pé tó tí èbá ṣàánú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní òlàǹbẹ̀ eléyìí dẹ̀ ní ṣe pẹ̀lú àlàáfáà àwọn ọ̀rọ̀ kan tá a máa ń sọ lẹ́nu bíi ká máa gbé èèyàn sípò ọlọ́run tàbí ká gbé àwọn nǹkan míì tó jẹ́ sábàbí sípò ọlọ́run bíi ká ní tí èbá sọ láàrẹ àtọ́lá ọlọ́run àbí tí ìbá sọ ọlọ́run àtọ́ láàrin àti ikú ètì ẹni yẹn àti sọ di déédéé pẹ̀lú ọlọ́run ní a sọ ni pé tí ìbá sọ ọlọ́run lẹ́yìn ìgbà náà tó fi ọsẹ sábàbí àbí lẹ́yìn ìgbà náà tó tún wá lo tiẹ̀ náà àtàwọn nǹkan tó bá tó rí báyìí pé tí ìbá sọ láàjá yìí ni olè ọba ti kó lè wa tí ìbá sajá ti ń gbó àìmọye ajá tó gbó tó lè sí kò lé tí ẹ bá ṣe wípé tí ọlọ́ọ̀lọ́ọ̀ ọlá yín la fi mí ọlọ́ọ̀lọ́ọ̀ ọlá yín la fi ń sẹ̀mí bọ́yọ̀ <clears throat> ọ̀gá kan tó jẹ́ pàṣẹ lọ́dà rẹ̀ àtẹ̀yìn ni wà lébi ọba ti a ti sọ ẹni ẹni pé tí ọba tẹ́ni ẹ bá kú a jẹ́ pé náà fún yín bomi gbogbo orú àwọn ọ̀rọ̀ yìí láti ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tọ́já sí pé tí ṣe pé àwọn àfáà alákìídá wọn ṣàlàyé ẹ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ ni máa ń kó sínú irú àwọn gbólóyìn táwọn ó gbé yàn téèyàn sì ní ìkàkùn kankan so a gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ ṣọ́ra kọ́lọ̀ ń kó la ẹnì kọ̀ọ̀kan wa. àfàwọn abẹ bọ́ síbi ìtótó tẹ̀lé ṣíríkù tí ń ṣe àlùkùfùrù tọ́bẹ̀ elépèyàn ni mùṣíríkù eléyìí o ẹlẹ́bọ ni ó ń mórogún pẹ̀lú ọlọ́run nínú ìjọsìn rẹ̀ nínú ọ̀rọ̀ sísọ rẹ̀ nínú ìwà rẹ̀ ìtó tó tẹ̀lé náà ni kéyìn tó jẹ́ káfíìn kó jẹ́ kẹfìrí kọ́lọ́n tó láwà kó mọ̀ sí alẹ́lẹ́bọ kó mọ̀ sí wá ní kẹfìrí. àáfàá níṣẹ́ rí ìkọ̀tọ̀ ọlọ́run tí ń jẹ́ kúfúrú nàwà àlùkúfúrú amàlùkúfúrú fàwọ́ nàwà àáfàá níṣẹ́ rí ìkọ̀tọ̀ ọlọ́run ìṣe kẹfìrí ọ̀nà méjì òun ló pín sí tiẹ̀. alákọ̀ọ́kọ́ anáwùlà awal eléyìí tá a lè pè ní kúfúrú ta lákọ̀ọ́kọ́ nínú ọ̀ràn kúfúrú àáfàá ní kúfúrú eléyìí òun ni tá a máa ń sọ wípé yúkúríjù mínàl mẹ́là yúkúríjù mínàl mẹ́là àwọn míì a máa pè ní àlùkúfúrú làákúbá ìṣe kèfèrí tó tóbi ìkọtọ́ lọ́hùn eléyìí tó ṣe kí ni o tó tóbi àáfàá lélẹ̀ yìí tá a wá ń sọ yìí pé ìkọtọ lọ́hùn ni ìṣe kèfèrí ni yọ́ọ́yọ́ yàn kúrò nínú Islam èyí ò ní jẹ́ mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run kódà kọ́ máa kírun kọ́jẹ́ bàbá mọ́sálásí kọ́jẹ́ dàdá ni kọ́jẹ́ eh, bàbá àdínì kọ́jẹ́ ìyá àdínì kọ́jẹ́ pé òun gan lòṣùká òṣùká àdínì tó fi ń ru ẹrù àdínì káàkiri kọ́dà kọ́jẹ́ pé òun ni wíńdò àdínì tí ọ̀jẹ̀ kátẹ́gùn ọ̀yàwó mọ́sálásí kọ́jẹ́ pé òun ni fáànù àdínì tí ń fẹ́nu mọ́sálásí tọ́bẹ̀lẹ̀ ṣe kú fúrù ó kú ònú Islam sẹ́ẹ̀ ló fi já sí wípé abala tá a tún dé yìí náà a tún gbọ́dọ̀ sọ́ra àwọn èèyàn tó di kèfèrí lọ pòròpò tí wọ́n sì rò páwọn wà ní Islam tó já sí wípé àwọn èèyàn ń kú lójoojúmọ́ wàhùn kùkù fà wọ́n sì ń kú sí kèfèrí in tó ń jẹ́ kékú sí kèfèrí òun làwọn kan tó wá ń tà fáyé in tó ń jẹ́ kékú sí kèfèrí làwọn kan tó fi ń ṣe kútúbà lórí mẹ́mbàrí lọ́jọ́ ìdí ọdún ìtúnu ààwẹ̀ àti iléyá la sì gbọ́dọ̀ téèyàn bẹ́ẹ̀ lè kú sí jama wàláhì lọ́dọ̀ ọlọ́ kìí ṣe mùsùlùmí gbogbo ayé ọba àwà ìbáàjẹ́ pé màámù òlù kódà kọjá màámù mọ́kà pé á ah, níbi tí wọ́n mọ̀ dé láyé ó kú láàárọ̀ báyìí wọ́n pè wọ́n Saudi báyìí Ìmáàmù maka sáré gbé báàlú bọ̀ ni ìgbà tí èdè rọ̀lẹ̀ Ìmáàmù maka ti dé Ìmáàmù Mádínà ló ṣe kàámà Ìmáàmù akọ́sọ́ òun lẹ́gbẹ̀ẹ́ Ìmáàmù Mádínà àwọn ìmáàmù lágbàáyé wọ́n wá ni torí la ṣe gbọ́dọ̀ sọ wá di yìí pàápàá ní ìran alákọ̀ọ́kọ́ tó jẹ́ pé yọ́ọ́yọ́ èèyàn kúrò nínú kíni o nínú Islam wàyàsírù sọ́hìnù mùrùtádán bákan náà ẹni tó bá ti kó sínú ẹbọ yìí àbí inú kúfúrù ìkọtọlọ́hún yìí tọ́já sí wípé adi pé ó ti ń ṣe wọ́n àáfàá ni ó ti di mùrùtádù ẹni tó ti kó mọ̀ kúrò ní Islam ẹni tí èsì mùsùlùmí mọ́ lọ́dọ̀ Ọlọ́run wàhùwà kámsátù àkùsáámi ṣe wá rí kúfúrú ta lóhun ló tóbi jù yìí tí máa ń yọ ọ̀yàn kúrò ní ìsìláàmù téèyàn ó di kèfèrí yìí látara rẹ̀ ó pín sí márùn jàmẹ́ ẹ̀já tún de òun náà alákọ̀ọ́kọ́ kúfúrú tẹ̀kìdì kúfúrú àtẹ̀kìdì sẹ́ẹ̀rí yìí tá a bá ń sọ fáwọn nǹkan nínú àwọn tá a lè máa rò pé mùsùlùmí ni wọ́n pé wọ́n ti di kèfèrí yìí tó sọ wọ́n di kèfèrí ládébẹ̀ lónìí yìí èèyàn gbọ́dọ̀ lánú òkè kó fi lu tùsàlẹ̀ kọ́ lánú pàgà kó ní àáfà kèfèrí ni ọ́ kí ló dé torí nǹkan báyìí ọ̀wá mẹ́rin wá ó ní kèfèrí ni ọ́ sẹ́ irú èyí táwọn kan nínú àwọn aláìmọ̀ kan tí wọ́n ń ṣe tí wọ́n ń ju kúfúrú fáwọn àáfà ẹ̀sìn tí wọ́n ń ju kúfúrú fáwọn mùsùlùmí kí ló tóbi jẹ́ kèfèrí onítorí pé kí ni o ńgbà tó fẹ́ kí ẹnìkan lánàá bó ṣe tẹ̀lé ẹ̀nu ọba di kèfèrí ọba ń kúfúrú kí ló tó di kèfèrí onítorí pé fi síbi jẹun nìyẹn níbi síbi ìjẹun kí ló tó di kèfèrè onítorí pọ́wà náà jàmá kan ló sọ di kèfèrè èèyàn gbọ́dọ̀ sọ́ra kọ́kẹ̀ máa kú fúrù ṣùgbọ́n àwọn nǹkan tí máa ń sọ̀yàn di kèfèrè lódìdí ń bẹ tọ́já sí pọ́lọ̀ àtànábí rẹ̀ àtàwọn àfọ́ ẹ̀sìn wọn ti ṣàlàyé ẹ̀ fún wa nínú kùránì àti súnà àwọn nǹkan yìí yọ sọ̀yàn di kèfèrè ọ̀kan nínú rẹ̀ òun ni kéèyàn ó pe òdodo nírọ́ nínú òdodo tá a lè pè nírọ́ òun ni kéèyàn ó pe kùránì nírọ́ wàmọ̀n káfàrọ̀ bí harfin min àyàtì láì fàkọ́dí kàfàrà ẹ̀ ń bẹ́ ilé tako aráàfin kan nínú kùránì ká tó sọ odidi àyà ó ní sẹ́ẹ̀rí mi ò gba tọ́lọ́ ń sọ láàrin gbọ́ mi ò gbá aráàfin yẹn gbọ́ kẹfìrí lọ́dọ̀ ọlọ́run ẹ worú kúl kọ́fdọ́mọ lámsọ̀kan kúlí ilẹ̀ nìkan ní kẹyọ kó ònú kùránì ó nígbà ẹ̀kọ́lọ̀ ọba bíbá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wí wa nàbí yìí sallallahu alayhi wa sallam kọ̀dí tó wù fìyà anábì dẹ̀ ti kú kí láàbùrọ̀ tó tẹ́wé kúlé wà láwùú àádú nínú òròrí tiẹ̀ ìròrí burúkú ìròrí orí ibú tí ó sọ̀yàn di kèfèrí tiẹ̀ tẹ́ bá ti á fẹ́ ka kùránì mọ̀ wí o ghayril maghdubi alayhim wala ddallin àmín huwa Allahu ahad Allahu sọ́mọdé lámúyálídé wà lámúyúládé wà lámúyákúláwù kúfúwán ahad ẹ ti kírun tán nù jẹ́mọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ka Kùránì kúlítọ̀ ọyọ́kú ò tiẹ̀ tàwájú ọlọ́run ta ni ọyọ́kú ọbẹ̀ kakúlà ọ̀sùn bìrọ̀bì nọ́ọ̀sì ó ní àrùndù bìrọ̀bì nọ́ọ̀sì ọbẹ̀ kakúlà ọ̀sùn bìrọ̀bì falak àrùndù bìrọ̀bì falakọ̀ ọba máa yọ kúlíkù bẹ́ẹ̀ nítorí pàdé bí tọ́lọ́ ni ọmọ ẹni kúlíkúlí ti kú ẹ bá ta kókó ọ̀dù ọmọ kú lámùsùn kò kúlí kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tá a bá ti jẹ́ kó yẹ pé ṣe ń tọ̀ ń sọ yí ọ sọpọlọ rẹ ọ̀dàrú tẹ́sẹ́ jẹ́ ọ̀tá sí ọlọ́pọlọ ṣé kìí ṣe pọ́ ọlálàtọ̀ wa ránjẹ̀ tó ti fọ́ bọ̀ sọ ọmọ tó máa ń tọ̀ ń sọ tá a ti ṣe ìkọ́ ọmọ tó lè fún jàlé lórí lọ́ba ń takò tọ́lọ́run àní ọwọ́ ẹ yọ kúrò ní kùránì kò kún sọ̀rọ̀ ọlọ́run mọ́ irú ẹni yẹn takò kùránì nù àbọ̀ ọlọ́run bá ń sọ àwọn ọ̀rọ̀ kan ní Quran ṣe rí kúfúrú tẹ̀kídìbù yìí ọ wà nínú tó sọ àwọn ahmadiyya ní kèfèrí àwọn ìjọ gulam ahmed kọ̀díyàníyà arúkọ tó máa ń pè wọ́n ni ahmadiyya arúkọ tó máa ń pè wọ́n ni tí mi wọn ó sì máa lagidi àyàfẹ́ ni tí ọba lákìdá àwọn mẹ́wàá yẹn ló kù tó ọba ti lè lákìdá ahmadiyya mẹ́wàá ò ní jẹ́ mùsùlùmí dọ́dọ̀ ọlọ́run ò ní jẹ́ mùsùlùmí ò ní jẹ́ mùsùlùmí dọ́dọ̀ ọlọ́run lápẹẹrẹ ọlọ́run bá ń sọ nínú alukur'an ọlọ́run ẹ̀rọ nàbí sallallahu alaihi wasallam wa ma muhammadun illa rasulun qad khalat min qablihi rusul ti suratu al-imran nìyẹn ti suratu al-ahzab ma kana muhammadu aba ahadin min rijalikum walakin rasulallahi wa khatama nabiyyin wa khatama nabiyyin anabi sallallahu alaihi wasallam ọlọ́run ní kéèsì bàbá ẹnì kankan nù bí kò ṣe wípé òjì sí ọlọ́run òun sì ni òpin àwọn ànábí ọlọ́run a rí ẹ bá ti rí kúrà ní english àwọn amadíà rí èmi ti fojú ara mi kárí nínú sọ́rọ́tù nìsà àyà bíi one fifty seven tọ́lọ́ ti sọ nípa ànábì wa Isa alayhi salam wà máa kọ́tà lùhù wà máa sọ́là lùhù wà láàkín ṣùgbẹ́ aláwọ̀ ọlọ́run ni wọn àpá jésù wọn àdẹ̀kàn má gbélébù àdàrú mọ́ wọn lójú ni àwọn amadé àtakò ẹ lọ́wọ́ tẹ̀sí di ibu wọn ní english kura ni wọn ní sálẹ̀ ẹ rí ànábì muhammed sallá ọlọ́run ní kóhun lòpin anabi gula ahmed lòpin anabi lọ́dọ̀ tiwọn àtàwọn àkídá àbú wọn míì tán lọ bíi mẹ́wàá tán láwọn àkídá wọn lágbàáyé táwọn àfa àti kọtí àlórí ẹ tó sì ń bẹnu àwọn ìwé olórí wọn gangan èyàn gulam ahmed tó kú sí tọ́lẹ́ẹ̀tì látara ìsan kọ́lẹ́rà abú tóun àtàwọn àfa àtọ́jọ́ mubahala mubahala tó lágbára tí wọ́n gbéra wọn ṣépè public curse tí wọ́n ṣépè burúkú fúnra wọn gbogbo ẹni tí bá ń dẹ̀sìn rú nítọ́ yẹ ká máa ṣe fún wa nìyẹn gbogbo àwọn eléyìí tí ń dá wàhálà alẹ́ yìí náà tán bá bọ̀rọ̀ tiwọn náà débẹ̀ pé tó bá já sí pé ń tẹ̀ ń sọdá yín lójú ẹ̀jẹ̀ á lọ mọ́sálásí ọjà àbámbádùn sóye kẹwàá káwọn ẹja dé kẹwàá wọn sọ pé lágbájá báyìí kèfèrí ni torí pé ó fi síbi jẹun lágbájá báyìí kèfèrí ni torí pé ó wà nù jàmá ìsìláàmù kan lágbájá báyìí kèfèrí ni ẹ wàá ṣépè rẹ pé tí èèbá rí bẹ́ẹ̀ kọ́rọ̀ yín dojú láyé àtọ̀run ọ̀rọ̀ ẹlòmí ọ̀dọ̀ burú bọ́n ṣe wá kúkú fáwọn àfẹ́ẹ̀sì àwọn àfáàtẹ́ pàwọn náà Yorùbá nígbà Gulam Ahmed tọ́ba di ẹ̀tọ́jú kan òun àtàwọn àfa àwọn jọ wá sí mubahala mubahala ẹ̀yìn ẹ̀ lọ́rọ̀ ẹ̀ dojúrú kò sẹ́nìkan tí wọ́n ṣe mubahala lè lórí ọ̀rọ̀ wọn máa dojúrú kan ẹ̀mí ẹ̀ ń bá wà lórí irọ́ ẹ̀ ń bá sì wà lórí òdodo òun ó sì máa wà ní dáadáa ọlọ́run já wà lórí òdodo. alimoyim sẹ́ẹ̀rí àwọn Gulam Ahmed àtàwọn èèyàn wọn ara tó sọ wọ́n di kèfèrí níbi adé yìí ẹ bá ní ẹyin amadé àlòun tó ń fún ẹsẹ a sọ fún ọ pé tọ́ ọba ti gba àkídá amadé àgbọ̀ èyí sàmadé àǹtí ẹ̀ o lè máa já amadé àtọ́ ráhùn náà bọ̀ wáṣẹ́ amadé àlọ́ sùtù tọ̀pọ̀ wọ́n ní sùkú tọ̀pọ̀ wọ́n ní iléeṣẹ́ petro kò sí nǹkan fẹ́ẹ̀ ní nàìjíríà torí wọ́n rí foreign support ṣùgbọ́n táwa ń sọ fún ọlọ́rọ̀ ọ̀run nígbà ọba jẹun tán láyé tí kùn rẹ bẹ́ tí gbogbo ọrùn rẹ ki àfà tí ọwọ́ jáàánú mọ̀ bá bọ̀ wà lẹ́yìn ọ̀fàfẹ́ ọ̀rọ̀ tá à ń sọ fún ọlọ́rọ̀ ọ̀run fún òṣèré sórí ibú lọ́dọ̀ ọlọ́run ẹ ń gbélé lákìdá abú tí ọ̀gbà pàdánù wa mọ́sà sálà òpin ànábì ni tí ọ̀gbà pé jésù wọn kàn má gbélé bù jésù sì ń padà bọ̀ tí ọ̀gbà pé gbogbo mùsùlùmí la máa ń kírun lẹ́yìn wọn ó lójú ẹ̀ tá amadíà tó bá kírun lẹ́yìn yóò dárun padà torí amadíà lójú gbogbo amadíà ayé gbogbo mùsùlùmí yòókù èsè mùsùlùmí àkídà wọn nìyẹn ṣùgbọ́n àwọn kan ní wọ́n ti ń dọ́gbọ́n mélòó down díẹ̀díẹ̀ nígbà wọn di pé wàhálà ń pọ̀ fáwọn yọ wà sísẹ́ẹ̀mù kírun lẹ́yìn rẹ̀ ó lè mọ́ dá padà kọlọ́dá padà ń bò mí gbogbo mùsùlùmí ayé kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ tiẹ̀ àwa bá wọn gbé ní University of Ìlọrin èmi mọ̀ dáadáa tí mo sì bá wọn ágìw wọn ó kó mọ́sálásí University of Ìlọrin wọn lọ kírun táǹkì ẹ̀ńbàmọ̀ lọ́rin níbi tí mọ́sálásí amadé àwa wọn à ní kírun náà campus táǹkì wọn ó ti lọ kírun mọ́sálásí wọn wà we believe ọmọ wọn kan ní wọn bá we believe ká dáa fún belief belief orí ibú kí ló ń we believe Believe tó bá ti takò ní kùránì àti súnà yìí ṣe Believe gidi alimoyim tó bá nípa àwọn kan di kèfèrí ara tó lè sọ̀rọ̀ di kèfèrí la débẹ̀ yìí kúfúrú tẹ̀kìdì kúfúrú àtẹ̀kìdì kéèyàn ó pe ááyà kan nínú kùránì nírọ́ àbí kéèyàn ó pe àmì ọlọ́run nírọ́ kéèyàn onípọ́lọ̀ kọ́ dá sánmà àtìlẹ̀ kéèyàn onípọ́lọ̀ ọba àlékè ọlá kèéṣe yọ kan kéèyàn oní méjì lọ́lọ́run àbí mẹ́ta lọ́lọ́run gbogbo orú àwọn eléyìí yọ sọ̀rọ̀ lórí gúlọ́dọ̀ ọlọ́run ni nínú sọ́rọ́tò lankabut Quran chapter twenty nine verse sixty eight ọlọ́run ni wàmání adúlámù mímání fìtàrọ̀ aláwọ̀ ìkàdébàn àwòkàdábàbẹ̀lẹ̀ àkìlámájà aláìsàfi ìjà ànàmà màfíwán nílùkàfíìn. sẹ́ẹ̀rí àyà yìí ó wà straight forward ọlọ́run ní sẹ́ẹ̀rí kò sẹ́nìkan tó ya abaramoore jẹ kò sẹ́nìkan tó ya kèfèrí kọ̀sẹ́ nìkan tó ya alábòsí kọ̀sẹ́ nìkan tó ya aláìmoore tó tó ẹni tí ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ẹni tí ń dàdà parọ́ mọ́ ọlọ́run ọba àwọn kàdábàbí làákì làmájá àwọn àbó ń pe òdodo nírọ́ nígbà tó dodo wá dé bá tá a bá wá ń sọ̀rọ̀ òdodo àlè ìsìláàmù hakon ìsìláàmù fúnra rẹ̀ òdodo ni ẹ̀ ń bá ní ìsìláàmù ìṣẹ̀sìn òdodo kèfèrí ni. wàlùkùránù hákún kùránì gangan fúnra rẹ̀ tọ́jà ọ̀rọ̀ ọlọ́run ọba àlékè ọlá òdodo ni wàlọ́ọ̀hù bí nafsihi hákún ọlọ́run ọba tó dá sánmà àtìlẹ̀ tó sọ kùránì kalẹ̀ tó ní ìsìláàmù òdodo lọ́lọ́run ọba àlékè ọlá kódà wà nàbí sallallahu alaihi wasallam hákún anábì wa Muhammad ike àtìjọ ọlọ́run kó máa bá òdodo náà tán ni ẹ̀ ń bá tó wá sọ wípé anábì ètò ń sòdodo wàyẹ́wùmùl kìyàmà ti ha kún ọjọ́ ògbéǹde alkiyama ọjọ́ òdodo ni tí wọ́n dájọ́ lórí gbogbo ayé wàlọ́kọ́dárò ha kún kágbà pé kádàrá ń bẹ òdodo ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ń bẹ ilé wa pé òdodo nírọ́ ọlọ́run àwọn èèyàn bẹ́ẹ̀ aláìsà fi jahannama mọ́tòwá lèlè káfírí ọlọ́run ẹ lọ́ọ́ màmọ́dájú o mọ́tòwá lèlè káfírí ṣe é rí ń wò ibùdó ibùsẹ̀rí sí ilé ìgbé ààyè ìyani fún àwọn tó kọtọ lọ́hùn àsẹ́ni tó bá ti lè parọ́ mọ́lọ́ àbópin ọ̀rọ̀ ọlọ́run nírọ́ ọlọ́run nírọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ jáànámà ní kíni o ni wọ́n ó dé sí jáànámà sì rè ibùdé sí ibú ni fáwọn tó jẹ́ kèfèrí ọlọ́run ṣe ìkọ̀rọ̀rù lè kú fúrì ọlọ́run fi hàn pé nínú tó lè sọ̀rọ̀ di kèfèrí ni ká ṣe kíni o kápẹ́tọ̀ ọlọ́run nírọ́ torí náà gbọ́dọ̀ ṣọ́ra táwọn náà bá wá rí nǹkan kan nù kùránì àbí nínú súnà nàbí wa mọ́tò sálà tá a rí pé yímọ́nì rẹ lẹ mo rí pé yímọ́nì mi lẹ kò tí ì lè ṣe má pè nírọ́ sórí kọ́ má pè nírọ́ ọ̀rọ̀ tiẹ̀ ó tó kéré díẹ̀ wájú ọlọ́run ìwọ gbà pé òdodo ni nǹkan báyìí ṣùgbọ́n ẹgbẹ́ àwọn bá ń bẹ lọ ní ìtakò ó tí n bá sì ráwọn tó ṣe èyí ní fojú burúkú òun o ṣùgbọ́n mọ́nì rẹ ò tí ì gbé àwọn àwọn abọ̀nbọ̀ ọ̀bẹ lọ tó ọlọ́run tàlékún yín rẹ o èyí ò sì tó kéré díẹ̀ ju kéèyàn wá pè ní rọlọ. àáfà alẹ́lẹ́kejì kúfúrú ìbáì wàlístik bárì máa tẹ̀sídẹ̀ sẹ́ẹ̀rí ọ̀rọ̀ ṣàìtàn ládé alẹ́ ìlànà tó lọ. àṣeyàn atúmọ̀ di kẹfẹ́rí pẹ̀lú pé kí ni o ìbá kéèyàn kọtọ lọ́njú lẹ̀ wàlístik kéèyàn tó wà arrogant pẹ̀lú ẹ̀mí gíga pẹ̀lú mọ́tómọ́tó. Moto, moto máa tasbik pẹ̀lú pé èèyàn gbà pé nǹkan tọ́lọ́hún ni a ṣe yẹn tọ́lọ́hún yẹn òdodo ni o ṣùgbọ́n èèyàn kọ̀ sóyè nìsín denial nìyẹn pẹ̀lú arrogance èèyàn gbà pé nǹkan yìí ọlọ́run fẹ́ ká ṣe èèyàn ọ̀tá kò ṣùgbọ́n ẹni yẹn wá kọ̀ láti ṣe ó tún wá sẹ̀mí gíga sọ́lọ̀ àáfàá ni máa ń sọ̀yàn di kẹfẹ́ mi irú ẹ̀ ni tó ṣẹlẹ̀ ṣe sùn alẹ́ ìlànà tó lára ṣàìtọ́ọ̀nù gbà pọ̀ lọ́wọ́ bá ń bẹ jẹ́mọ̀ sẹ́gun tá à yìí dáadáa èṣù ọgbà lọ́wọ́ bá ń bẹ ọlọ́run sì pa èṣù láṣẹ ìwé èṣù foríbalẹ̀ fàádámọ̀ kè wá ṣèwé èṣù nìkan àtẹ̀yìn màláìkà amúlù nìyẹn àṣẹ látọ̀dọ̀ ọlọ́run yẹn abba wakana. minel káfìrí náà nǹkan méjì lè tún ṣe àbá ó kọ̀ ó yarí wàstẹ́kbára ẹ̀mí ẹ̀tọ́ wa ga sẹ́ẹ̀rí tí èjẹ́ kéèyàn olùsìn ọlọ́run gbà mí gíga ni èmi nílò èmi èmi èmi tí mo fáyìn dáadáa báyìí wọ́n wà ní kí n máa lò jáàbù kí n tó máa bójú mi n ò ní mọ̀ kí n máa fáyìn èmi gíráduétì èmi tí mo ṣe sáyẹ́ǹsì ẹ̀kú sáyẹ́ǹsì làálò náà àlùjá náà ẹ wá ní sáyẹ́ǹsì ní kí n lọ́wọ́ ẹ lójú sáyẹ́ǹsì ó ti jọ́ lójú papọ̀ sẹ́jẹ́ sáyẹ́ǹsì ní láyé òun ní ọ̀pọ̀ sí a èmi tí mo jẹ́ phd ọ̀dà èmi tí mo lówó lọ tí lè ṣe ẹ̀mí tó jẹ́ pé èèyàn one million ló ṣiṣẹ́ ń bẹ̀ ẹ̀mí ọ̀wà ga sí tọ́lọ́run sẹ́ẹ̀rẹ́sù ní tó kórí gbúgbà nù ó tó fẹ́ máa sọ̀tàn rọ́fọ́lọ́run ó ní ana khairu miniwu ó lè mí lóore já lọ àwọn àáfàá nírọ́lọ́pàá wàláì èṣù kọ̀fẹ́ tó ìgbẹ́ ànábì ìgbẹ́ ìdí ànábì adáná kọ̀fẹ́ tó ó ní ana khairun minhu ìwọ ọlọ́run à mo lóore já dámọ̀ lọ ṣebí ọ̀dá dámọ̀ látara ẹ̀rọ ọ̀fọ̀ wákàlá kúta ní ìmìnira ó sì dé mi látara ní àwọn àfáà ní jésù sọ bàbá làárọ̀ ni ẹ máa wo tá mọ tó lóore jù jẹ́mọ̀ tá a bá gbé kalẹ̀ tá a bá da ẹrọ̀fọ̀ síná iná òkú àbí òní ta lọ́wọ́ alágbára jù náà ẹrọ̀fọ̀ àti iná yèèpẹ̀ tá a fomi rò ìlàfidá ànábì wàá dà omi ibẹ̀ lásán ti poró èṣù ká tó wá sọ yèèpẹ̀ gángan táàtò wá ṣe kíni o táàtò wá rọ́ sí i ṣé táà sọ yàbí òye ẹlẹ́kejì iná àkàràmà kọ́mọ́yìndà lọ́ọ́yì àtikọ́ ọkàn kèé ṣe bí ntọ́lọ́ ń fi dáàyàn lèyàn fi máa ń lóore ṣe ẹ̀ báwọn ọmọ rò pé àwa dúdú èèbó pa. wà láì ọmọ sáúdí kò lóore jùlọ wájú ọlọ́run ọmọ sáúdí tí ọba ṣe lọ́n tómi mo lóore jùlọ bàtà mi tí mò ń wọ̀ tọ́lẹ̀tì lóore jùlọ wájú ọlọ́run ọmọ èèbó tí mò ń gbò bíi mọ́ ọ̀daràn bíi mọ́ ajúbọ́ǹbù sọ̀rọ̀ mi yéèyàn sìn tí èsìn lọ́n tọ́ya kẹfẹ́ ni mọ́lọ́ ọba lọ́wọ́ singlet mi lóore jùlọ wájú ọlọ́run tí mo fi ń kírun fìlà mò ń wọ̀ forí kan lẹ̀ fọlọ́run lóore jùlọ wájú ọlọ́run èyí lóore pẹ̀lú pé ìran wo ni ọ́ ọmọ èbó ni mí ọmọ Saudi ọmọ Yúróòpù ọmọ Áfíríkà dúdú èyí olóore ọmọ Dangote nínú àwọn tó lọ láfíríkà jù Dangote jẹ́ kan tọmọ Dangote ọba ṣe lọ́run tó mú olóore jọmọ Dangote lọ kìí ṣe pé torí pé bàbá èèyàn lóore la fi lóore wájú Ọlọ́run Jonathan Ọbásanjọ́ wọn ò lóore tó bàtà tí mo fi ń kírun ẹnu mi gbà lónìí yìí o tí wọ́n sì wà kèfèrí bàtà tí mo fi ń tí mò ń wọ̀ ó lóore jàmọ́ méjèèjì lọ́wájú Ọlọ́run torí bàtà mi ò ní wàlùjọ náà kò ní wọnú àwọn sèrè tán bá kú sí kèfèrí àti mọ́tọ́ lọ́n fẹ́ lẹ́kùn kèfèrí èyàn lóore pẹ̀lú pòsíṣàn ilé ayé pé ká wá rò pé lágbájá ó ti jẹ president rí lágbájá multi trillionaire ni èyí ò kọ́lá fi ń lóore inna akramakum inda Allahi atqakum kódà kéèyàn jẹ́ lè mọ̀mọ́ mọ́sálásí ọwọ́ à ń sọ lárúbáwá lẹ́nu lágbára rẹ̀ ó tó dùdù tìmọ̀ mọ́ ká lọ sọ́sọ́ fún wọn sábà bí ọmọ lárúbáwá gẹ́gẹ́ ọwọ́ ajẹ́pọ̀ òun ní palamba kí àdúgbò òun náà jọ ń ṣe OPC Ne nájọ ń ṣàdúrà ọ̀ràn mìíràn nájọ ń ṣe òkè ìbàdàn àáfà wàhálà ìgbẹ́lágbára rẹ̀ tọ́ dáa níwájú ọlọ́run bàbá àgbàlagbà tí ọmọ aláwọ̀ nílé mọ́sálásí tọ́jẹ́ pé òun ni ọkọ̀ dé mọ́sálásí yóò gbà mọ́sálásí yóò pọ̀n mi mọ́sálásí yóò rọ̀ mi inú àgbè yóò sì kírun yóò ṣe aṣága fúrúlà yóò ṣe láìlá ìlà láwù yóò ṣe àtúntò fani ó lóore ju àáfò onílárúbáwá tó ń ṣe ṣíríkù tó ń ṣe kúfúrú lọ èṣù sọ pé òun lòun lóore já dámọ̀ lọ Eh, àwọn àfáà ní istik báwù ẹ̀mí èṣù ga ọlọ́run tuntun ọlọ́run wa paláṣẹ àní ọ̀sẹ̀ nǹkan báyìí àwọn mọ̀lẹ́kà dẹ̀ ṣe ilá ìbìlísà àfẹ̀sù tọ́jú lórí burúkú tọ́já sí pé kíni o abba was step barrel ọba kọ̀ ọba lòun ò ní ṣe tọ́lọ́run wàkánà mínàlì káfírí ọba dínà àwọn kẹfìrí suratul Baqara àyà thirty òun nìyẹn kí la fẹ́ lò ní ọ̀rọ̀ yìí àti yín náà ká sọ̀rọ̀ tọ́lọ̀ ń bẹ ilé ní a ṣe nǹkan tànàbí rẹ̀ ní a nǹkan tá a bẹ ilé kọ̀ọ́lẹ̀ tẹ́mi wa tún wá ga lórí ẹ̀ tá a tún ṣe báyìí a tún ga pásítọ̀ ọlọ́run àti tòbíṣẹ́ rẹ̀ yọ yọyàn kó nu Islam kéèyàn gbà pé nǹkan yìí ń bẹ nu Islam kọ̀ wá tí ì ṣe ọ̀rọ̀ àwọn tó ṣe ó sì ń admire àwọn aláìké mi ló sì lè ṣe ṣùgbọ́n kò tí ì rí ṣe tí ẹ̀ tún kéré ọwọ́ àmọ́ ń takò ó tún wá ń gbẹ́rù rí ó tún ó tún ó tún wùwà bí ẹlẹ́mìí gíga ẹni tọ́jọ́ rẹ̀ lójú sọ́lọ́n yọ yọ kúrò ní ìsìláàmù tí ó di kèfèrí ọlọ́nkọ́lá wà ń bẹ̀. ẹlẹ́kẹta kúfùrù ṣákì wàhùwà kúfùrù vọ́nì sẹ́ẹ̀rí lèyí náà tó gbọ́dọ̀ sọ́ra ìdí kèfèrí ìgbẹ́rùgbẹ́rí kò bí tọ́lọ́ pẹ̀lú mímọ́ síyèméjì sọ́lọ́ sẹ́ẹ̀rá wa tá a mùsùlùmí ó ti wà nínú rìwáyà ẹnì kankan wa ò gbọ́dọ̀ kúò láyé yìí lẹ́ni tí ó mọ̀ sí èméjì sọlọ́run sẹ́ẹ̀rí ẹ mọ̀ sí èméjì sọlọ́run o wàláì ẹ mọ̀ sí èméjì sọlọ́run gbogbo tó lè fa kẹ́ẹ̀fẹ́ mọ̀ sí èméjì làkọ́dí káánà làfún fírọ̀ súlì láì kúsù àtúnà hasan ní tí máa ń jáwọ̀ èèyàn ó sí èméjì sọlọ́run àdánwò ni wàhálà ni gbogbo tó lè fẹ́ mọ̀ sí èméjì ọlọ́run yà kó sára ànábì wa Muhammad sallallahu alaihi èyí tọ́lọ́run ìtọ́lọ̀ fi kan ànábì wàláì tó bá fi two percent rẹ̀ kan ẹlòmíì yóò di kèfèrí o wàláì yóò di kèfèrí irú èèyàn wo ni ọ sọ ọdá tànàbí wa Muhammad sàṣàlà ọdá tó bá tànàbí ta ni ọ kéèyàn ọmọ ṣe èrèjì ìgbà yóò sọ̀rọ̀ di kèfèrí ẹ máa wúlò láti má dẹ̀wò fànàbí wa Muhammad sàṣàlà alákọ̀ọ́kọ́ ni wípé kọ̀ bàbá bẹ́ẹ̀ láyé wọ́n bí lẹ́ni tí bàbá rẹ̀ ti kú ẹ máa wúlò láti má dẹ̀wò bọ́ o kò tó gbọ́njúmọ̀ ìyá rẹ̀ kò pọ́ ọmọ ọdún mẹ́fà tí ìyá rẹ̀ náà ṣe kí ni o torí kò sánlẹ̀ tó kú bàbá bàbá rẹ̀ tó tó ń tọ́jú ẹ̀ tí ọ̀bà tó ní pé àgránpá òun náà tó máa rí ayọ̀ ìyẹn náà tó kú ta ló wá tọ́jú ẹ̀ dàgbà ọ̀nkù rẹ̀ ọ̀nkù ẹ̀ tí ló tọ́jú ànábì àsálà dàgbà ìgbà tánàbì tó fẹ́ yàwó ìyàwó tó tó fẹ́ ìyàwó Khadija nínú ọmọ méje tánàbì àsálà ń ìyàwó Khadija ló bí mẹ́fà arábìnrin kan Mariyatu alikibutiya òun ló bí Ibrahim fanabi ọ̀sánlá nínú ọmọ méje nínú mẹ́fà àti yàwá Khadija márùn kú lójú ayé yàwá Khadija márùn kú lójú ayé ànábi sallallahu alaihi wasallam Fatima nìkan ló kù tí ó kù Fatima nìkan ló ṣe kí ni ó kù Mariyatu kibutiya Ibrahim ti ẹ̀ tó bí ìyẹn náà tó kún kéke jẹ́mọ́sán gbọ́ mi yé ìyá wa Aisha rọ̀díyà lọ́hùn tààlà ni a ó lódìdí oṣù méjì sixty days ó dídí oṣù méjì gbáko èéfín èrú tú ẹ báyìí nínú ilé ànábì wa Muhammad ẹ má wà àwọn àdánwò yẹn o ẹyin ọkọ mi kú ni ìyàwó mi kú ni ọmọ mi kú ni bàbá mi kú ni màmá mi kú ni ọyá sọ ètí ọ̀sẹ̀lẹ̀ sànàbí wa Muhammad bàbá bàbá mi ló kú ọ̀sẹ̀lẹ̀ sànàbí ọ̀nkù mi kú ọ̀sẹ̀lẹ̀ sànàbí àbútọ́líbì kú ànábì tó yẹ kó tó gbà sílámù kò tó gbà sílámù ànábì tó banújẹ́ lórí ẹ̀ ìyàwó ànábì kú lójú ayé rẹ̀ ọ̀yà sọ tí òkú fànàbì ẹ̀sẹ̀lẹ̀kẹ́ ẹ̀yìn káàtì àzẹ́kẹ́ yóò kú fànàbì ṣé bí máa pànàbì ọ̀yà sọ ebi pànàbì forí di oṣù méjì oṣù mélòó dẹ̀ mọ́ wàláì ìbẹ́sẹ̀kẹ́ ìlú le ìrẹ́ nìkan nu wa tó jókòó yìí tébi pa fóṣù méjì ẹ bá fẹ́ sọ nu wa kọ́ nàwọ́ kó sínú wa yìí bó ṣe fọ́ rí ẹnìkan tí ń ṣe nìka yìí nìka ọkọ̀ mọ̀ ń gbà àtiwọn èèyàn mélòó ni ó ṣe nìka yìí mélòó ni ó gbà àwọn tí ń ṣe ìsìlámù ìjọ náà nìka yìí mélòó lọ́wọ́ àjọ náà nìkáì mélòó mélòó gbogbo àwọn sàábé ẹ mélòó wọn ṣe nìkáì lọ́dún mélòó ní sàkíkọ̀ nu wọn kódà ìwọ tó ọba ṣe kékeré níbi tí pàápàá tí bàmọ lùmí o mọmọ Ìbàdàn yìí bó ṣe wù ká yóò nira fún ọ tó gbogbo sátidé Sunday ọmọ rí nǹkan jẹ ńbàdàn a ah, ará Ìbàdàn ò lè mọ ṣènàwó láyé wọn ọ̀la sátidé wọn ó ṣènàwó ńbàdàn ọ̀túnla Sunday wọn ó ṣènàwó wọn ò lè mọ ṣènàwó ńbàdàn yìí níbi táyé wọn ti tó ayé ìnáwó tó ti ta fún ọtẹ dé ńbàdàn wọn ò lè mọ ṣènàwó wíkẹ́ndì ọwà ní nìkan kan tí ó ṣe nìkáì ó nírẹ́ tí ó ṣe sámọ̀ jẹ oúnjẹ oníbídíà só yé ó rò oúnjẹ nìkáì jẹ ó rò oúnjẹ súnmọ́ ọmọ jẹ kódà tó ọ̀bà tó dú gángbà mi ó wálé pé òní sátidé èyí máa jẹ ní monday ó tò wálé nínú méjì tàbá fọ ọ́jẹ̀ kan ó ṣe kí ni o ọ̀rọ̀ kan fi kan kólé ọ̀rá dúdú ó tó wálé nínú àmàlà mẹ́ta kan ó tó wo ni wọ́n méjì ọ̀jẹ̀ kan ó tó gángan fi mọ́ burúkú ọkọ̀ àmàlà ẹran ní àárín oṣù méjì So lè burú fún wọn kọ́ ọmọ wà rẹ́ nìkankan tí ọmọ ṣènáwó ládùúgbò yìí tí ó gbóúnjẹ wálé yìí pé ráìsì àárọ̀ rẹ o tí wọ́n fẹ́ já sí ó dídí oṣù méjì èéfín òru tú ẹ nínú ilé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí náà wá ń jẹ èso dàbínú èso èso dàbínú èso túrò èso bí ìyeyè èso bí kóró àgbálùmọ̀ lànàbí ọlọ́run bá mu sallallahu alaihi wasallam tó ti bẹ́ẹ̀ ànàbí ò ṣeyèméjì sọlọ́run kò ṣeyèméjì sófin ọlọ́run sẹ́ẹ̀rí gbogbo ẹni tó bá ti lé ń ṣe sọ́lọ́ àáfàá ní wọ́n ṣe iyèméjì sọ́ọ̀yàn di kèfèrí àáfàá wa mú ọ̀rọ̀ kan wá nu sọ́rọ́tùlì níbi ìta àwọn èèyàn kan sọ́rọ́tùlì Quran chapter eighteen òun sọ nípa ọkùnrin kan tọ́já sí wípé fún olóko ọgbà ọlọ́run ni wàdákàlà jannatahu wa huwa zalimun li nafsi qala ma adhunnu an tabida hadhi abada wa ma adhunnu sa'ata qa'imatan wa la'in ruditu ila rabbi làájídàna khayran minha munqalaba dé parí sẹ́ẹ̀rí arákùnrin tá à ń sọ yìí wọ́n nígbà tó wọnú ọgbà rẹ̀ ọgbà oko ńlá ni ẹ bá ti rí àwọn àgbẹ̀ olóko ńlá tó jẹ́ pé láti bíi muslim sí masfala lóògbèrè oko ẹnìkan nìyẹn ọ̀tọ̀ níbi tí ó gbìn ráìsì ọ̀tọ̀ níbi kòkó ọ̀tọ̀ níbi kájú ọ̀tọ̀ níbi ogbó oríṣiríṣi àwọn nǹkan tó lè mówó wá wọ́n lọ́wọ́ wọnú oko rẹ̀ lẹ́ni tó ṣàbòsí sẹ́mi ara rẹ̀ ẹ á máa wo ó ní máa dùn náà á tẹ̀mí dà kò dá mi lójú oko yìí ò lè parẹ́ láíláí jọmọ ẹ̀ máa omi tó ti ń bá orí ibu rẹ̀ bọ́ o ó lóko mi oore tọ́lọ̀ ti fáwọn oore rẹ̀ ò lè parẹ́ láíláí irú ìtàn ní bàbá yín Awólọ́wọ̀ sọ́njọ́ sí pé àpadà sí ibú ò lè ṣe kí ni o kò lè kò lè ka àwọn gàlà padà sí ibú tí máa káyàn mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ mọ́ sọ́rọ̀ burúkú báyìí lẹ́nu pé àwọn èyí tọ́lọ̀ ní kówó tí wọ́n dé à lè tòsí ó tòsí kó tó kú láyé tí wọ́n máa tọrọ owó fún ọ kí ní jẹ́ bẹ́ẹ̀ tọlọ wọn jẹ́ rẹ̀ wá gùn lórí àìsàn wọn wà á dúkìá rẹ̀ tán wọn tọ́ ọlọ́mọ bọ́ ọlọ́run ṣàánú wa o lẹ́yìn ìgbà tó sọ bá ń pé ṣe rí oko tiwa yìí láíláí kò lè parẹ́ ó ní wà máa sáátà yìí mọ̀ ẹ bí ti ń borí gbúbọ̀ o ó ní tẹ́ sọ pé sóye ó ń ṣe iyèméjì sí kí ni o ìjọ ògbéǹde àkìyàmà ó ní wàlá ìrùdí tu ìlàrọ̀ bí ìjàmbá ẹ̀ tó máa gbọ́ o tó bá wá dá mi padà sọ́dọ̀ ọlọ́run ẹni tó ní pé kò ní síjọ ògbéǹde àkìyàmà ó túmọ̀ sí pé ṣáàkù ní bẹ́ẹ̀ fún ó ń ṣe iyèméjì ó lè wà ó lè mọ̀ sí káti ẹ̀ lọ́ bá wá wà tán wá jí mi padà lọ́dọ̀ ọlọ́run làájì dáná xayira mi ní àmọ̀ kọlàbà ẹran tí wọn tọ́ sọ bí ẹni ayé yẹ lọ́rọ́ yẹ ọ̀rọ̀ burúkú tá a máa sọ ọ̀rọ̀ burúkú gbà ni ẹni ayé yẹ lọ́rọ́ yẹ ẹni ayé yẹ tọ́ bá ṣe tọ́ lọ ọ̀rọ̀ ọ̀wà ayẹjẹ ayé lọ <clears throat> kì í ṣẹni ayé yẹ lọ́rọ́ yẹ ẹni tẹ́yìn káàpọ̀ pọ́ yẹ èèyàn láyé ìtumọ̀ ẹ̀kọ́ ni pọ́ yẹ èèyàn lọ́dọ̀ ọlọ tọ́ba ni ah wàlẹ́ ọ yẹ lánàá níbi ìnáwó ẹ̀ kí lè tún máa pọ́ yẹ àwọn èèyàn wa wọ́n jẹ̀sùn àmàlà méjì ẹran méjì wọ́n mu soft drink sóye ó sì gba tẹ́ǹtì kóyó kó fújì ìtẹ́ wọ́n sì folówó pé a ah, tẹ́ bá rẹ́bù tọmọ rẹ̀ kan tó ṣe wẹ́ẹ̀dì gbà lánàá tírélà wọn fi báàlú lọ nígbà tírélà kìíní òtún wọn tó lọ gbé báàlú wa ìtumọ̀ pọ́ yẹ̀yàn wà lẹ́yìn lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ pọ́ kọ́ gbogbo tẹ́ ọlọ́gbà lónìí ẹ̀yìn ọdún márùn-ún lè gbogbo oúnjẹ àwọn tó jẹ oúnjẹ lánàá ẹni fọ oúnjẹ wọn arákùnrin wa ń sọ lẹ́nu ẹ̀ pé tí n bá tó dọ́dọ̀ ọlọ́run gan oore tó tó dáa ju táyé ní ìtọ́ bá padì mi wa wà tí n bá dọ́dọ̀ ọlọ́run gan o yìí tó gbádùn ọlọ́run tèmi ni kọ́lá làwọn sọ ibu wà wà yòhàwòrò ìkejì rẹ̀ tọ́jẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ ìyẹn wá sọ àṣetá abárọ̀mọ̀ ìyá wa tó wọ góòlù ó yẹ ká ṣe kíni ó yẹ ká pè padà jẹ́mọ̀ ìnàlẹ̀ ìnsánàlà yá tó gọ́ ọ̀rọ̀ àwùsẹ̀dì sẹ́ẹ̀rí ẹjẹ́ ń sọ kankan fún yín lónìí ẹ̀ ń bójú òpin àáfà lẹ́nìkan ọkọ̀ ẹlẹ́yà lẹ́nìkan ustaasu lẹ́nìkan ìmáàmù lẹ́nìkan sheikh lẹ́nìkan jẹ́mọ̀ tówó bá ti ń pọ̀ téèyàn bá ti ń dá àwọn levels kan lé ayé ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ̀ ìyá rẹ̀ ẹ má fi ilẹ̀ o tẹ́ ẹ bá fi ilẹ̀ yóò pòórá máa yé yóò kẹ̀kúrun gbọ̀n yóò kù ṣòkòtò ṣùgbọ́n mọ̀ pé òun èé sara yín òun kẹ̀jára yín ní yúnífọ́ọ̀mù ni tọ́lá wọn lẹ́sẹ̀ rí ní ayé wà lẹ́bàá bá ṣe ń gòkè sí àwọn tó bá ti dé lẹ́fù wọn wọ́n máa fọ̀ ọ́ máa wò àwọn ará àwọn tó wà nú ayé wọ́n mẹ́nitọ́ ayé ìwọ náà máa wo ẹ̀sìn tí wọn náà bá rí bẹ́ẹ̀ nìkan ládùúgbò yìí tẹ́lẹ̀ ọmọ wọn pátá lásán ọwọ́ àwọn ọ̀jà àbùsí wọn náà ò ní súnmọ́ torí pé wọn náà tí wọn gbé lẹ́fù rẹ̀ ti ń súnmọ́ lẹ́fù ẹ̀sìn o ọba tó ń gojú sọ wọn báyìí tẹ̀ ń sẹ́sìn náà súnmọ́ ra yín ẹni tí wà á tiẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ìlú sálámà mi ni wọ́n sálámà sí ni umu ah, kí ló dé umu tí òkú lánàá tọ̀ lọ sálámà sí lónìí ìwọ náà tí òkú ti wọ sísítẹ́ẹ̀mù náà wọ́n àṣìwò lẹ́wọ́n lọ báyìí ẹ̀já mọ́ lọ́wọ́ àṣì báyìí ẹ̀já mọ́ lọ́gbọ́ lẹ́jọ́ báyìí bẹ́ẹ̀ làwọn aráyé náà mánítọ̀ rẹ̀ yà òun náà mà ti ń bo mọ́tò àwọn tó wà rí pé lẹ́fù mọ́tò ni wọ́n pè ọ́ mọ́tò ẹ̀ mà ti di méjì ah, àwọn onímọ̀ lẹ́fù mọ́tò méjì ó tó fọ́ ọmọ ti kọ́lé mẹ́ta àwọn lẹ́kùn mọ́tò méjì lé mẹ́ta wọ́n ṣe kí ni o wọ́n fọ̀ ah, tẹ́bàtẹ́bà ní mọ́tò tẹ́ra ní ìsìn mọ́tò kìnnìkan ní seventeen point kìnnìkan mílíọ̀n náà ta mọ́tò yẹn àwọn tó wà lẹ́fù yẹn ó tọ̀ pé ọ̀ àwọn tí wọ́n pè ọ̀fẹ́ sóò rán ní sọ́wọ́ àwọn yọ ọmọ wẹ orí nínú odò àwọn pẹ́sẹ́ àníjọ lọ́mọ jẹ́ èèyàn àwọn tẹ́ àníjọ lọ́mọ pààyàn jẹ́ oríṣiríṣi àwọn èèyàn bú ní ọmọ pè ọ́ tí ní inú wọn ò tó dó lórí pé tọ́ọ̀bà fẹ́ gba tàwọn lẹ́rọ̀ àwọn ò tún dẹ idán burúkú sí ọtẹ́ ìgbà tàwọn torí pé nìkan ọ̀gbọ́dọ̀ láyé bó ṣe ní àbíkọ̀ wà nú lẹ́gbọ́ àwọn bẹ́ẹ̀ náà làwọn náà sì gbọ́dọ̀ máa pe àwọn èèyàn padà tó bá ti fẹ́ sìnà kó òbí tọ́lọ́run torí sùn ní fi hàn lẹ̀ wọ́n lọ́mọ ìyá rẹ̀ wá ń pè wá wúwà yòhàwìlù lẹ́ni tó ń bá fọ̀rọ̀ jomi tó rọrọ̀ àṣẹ àlùmọ̀háwárà wàlìmọ̀nà kọ́ṣà wàlìmọ̀jádàlà bilhaq áwòbílẹ̀ tìríyà àṣà mínà dì ká máa báyàn fi ọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ léyìí tó dáa tí èyí ṣe pa akẹ́ ágìw ágìw irú ètò yàtọ̀ pé lọ́sẹ̀rẹ̀ láàrin àwọn ọ̀dọ́ lónìí inú àwọn ọ̀dọ́ máa ń dùn pẹ̀lú kán wéèsì àsìkò wọn lórí argument wàláì argument kan ágìw ní last year ní last two years last three years last four years wọn ò tó wéèsì àsìkò wọn lé lórí lónìí tẹ bá bẹ̀rẹ̀ pé kí ni end of discussion kálukú odò lórí mọ́sáàbù ẹ̀ náà ni èyí ti kú òní pé àníyàn pé tọlọ́hún àníyàn pé kí ni o mo fẹ́ kí ráàyù mi ò rinlẹ̀ ráàyù kọ́ là ń sìn inú Islam ọlọ́run afẹ́ pèpè lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n mo àwárà ń bẹ́nu ẹ̀sìn onígbà nìkan pé ah ó yẹ ká ṣàlàyé àwọn kankan fún inú ẹ̀sìn àbú òun náà lè láwọn àlàyé kan lọ́dọ̀ tí wọn náà ò ní kọ̀ṣẹ́ tó jẹ́ encyclopedia of knowledge èyí ń bẹ́nu ẹ̀sìn gẹ́gẹ́ bíi lẹ́tì yíyá àṣà tí ò ní bá ń búra ẹni à ń ṣépè fúnra ẹni à ń lo ọ̀rọ̀ tó burú àwa ń ránṣẹ́ ẹbú sí bàbá sí yẹ ẹni àwa ń kàfárẹ̀ ẹni tí ò ní lọ bẹ́ẹ̀ arákùnrin irun tó ń ṣe nìyẹn wàá wà yóò hàwé lẹ́ni tó ń bá fọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ ó ní akàfáró tàbí lẹ́ẹ̀dí kọ̀ọ̀lá kọ́kà mi ń turọ́ ọ̀bẹ̀ ẹ wo bí ó gbé lọ ibi àkídà ló gbé lọ sọ ọ fẹ́ ṣe kèfèrí sọ́lọ̀ ń tọ́dọ̀ láti bí iye pẹ̀ jẹ́mẹ́ omi tó ti lọ fún sọ ọmọ pọ̀ lọ́n lọ́dọ̀ ọ̀sá láti fi yè pẹ́ sọ́lọ̀ yẹn lọ́wọ́ fẹ́ takò fún mọ̀mí notifa ẹ̀yìn ìgbàlẹ̀ lọ́wọ́ dọ́ láti bí ara àtọ̀ fún mọ̀sà wá kàrọ̀ jùlá ọwọ́ àṣẹ ọ́ léèyàn tó dá pé ó ní lákínná wà lọ́rùn rọ̀bí sọ wá rí jẹ́mi ọ sọ fún ọ ní ti dájúdájú sọ ọ̀rọ̀ lọ́wọ́ bá aláwọ̀ yẹn òun lọ́lọ́wọ́ bá tọ́ dá èmi òun lọ́ba tó ń tọ́jú mi òun lọ́ba tó ń rè mí wà láàá ó kò lè rọ̀bí dáadáa èmi ò ní mú nǹkan mi pẹ̀lú ọlọ́run èmi ò ní ṣe nǹkan mi pẹ̀lú ọlọ́run ọlọ́run nìkan nínú ọ̀sìn Suratul ka àyà thirty five thirty eight àwọn àyà yìí bí àyà mẹ́rin ni wọ́n òun làwọn àáfàá fi ṣe ìkọ́rọ̀ọ̀rù kúfùrù torí pé ọkùnrin tọ́lọ̀ ń gbọ́rọ̀ rẹ̀ wáyé wàhúwà yàṣùkù áńkìyámi ó ń iyèméjì nípa pé sọ́jọ́ ọ̀gbẹ́ǹde àlùkìyàmọ̀ ó rí bẹ́ẹ̀ àbí ó ní rí bẹ́ẹ̀ ó ní kò ní rí bẹ́ẹ̀ tí ọba tiẹ̀ wá rí bẹ́ẹ̀ gan ẹni ayé yẹ lọ́wọ́ yẹ ntáwa tá a tún lóko tá a ní nǹkan ńlá láyé iná látàrí sẹ́yìn kò lórí àwọn olówó nìyẹn àtàwọn míì tẹ̀sí òye tọ́jọ́ pé ayé náà wá ń wá bí pé àwọn fà ṣé ti máa lówó lọ sẹ́yìn níbi jẹ́ chairman bí wá sí ìdẹ́bà ń ṣe ṣé ti máa lówó lọ sẹ́yìn ní pé ní mọ́lúdì torí àwọn fà ti máa pè wọ́n fáwọn bí dájọ́ àròkè kí ni owó òun ni ogun ayé nìyí tọ́ ọba bá lówó lọ́wọ́ táàrí pówó èṣù lówó rẹ tó ní àwọn òní re torówó rẹ kọ́ lọ́wọ́ bó fi gbọ́jú ẹ̀mú àwọn àti fámìlì wa kódà owó rẹ re gan tó rè gan ó lè jẹ́ àdánwò gan fún wúmà àìmọye àwọn olówó gẹ́gbà àwọn sponsor àwọn churches ọlọ́sìwádìí nìbàdàn olówó tó gbé millions kalẹ̀ fún church program lórí rédíò owó tó ní òun náà kò wúlò fẹ́ sí àwọn lọ́ọ̀ náà sówó wọ́n sì mọ̀kọ̀ káàrọ̀ olówó mùsùlùmí olówó kẹfẹ́ ni ọ́ ẹlẹ́wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tẹ̀ owó òkè ní o àwọn kiri yóò wọlé sí ńlá pàápàá tó bá jásí pé yàwó wọn Christians owó tán ná fún chọ́ọ̀chì wọn ná mọ́sálásí ṣùgbọ́n torí àwọn àfáà náà torí ti rí ah, a ní ló ó ti ṣe wọ́n lóore tán èèyàn gbé million kalẹ̀ fún lòdì súnlọ́mà àbódì olóògùn ọba ní ìmọ̀ ìsáàmà bá ní tọrọ bàbá tó kú yẹn ọlọ́bá ní fọ̀rọ̀ kẹwọn ìyẹn àfáwà náà ọlọ́jà máa rí yẹn pẹ́ sí ọlọ́run kó jẹ́ káwà náà ológi fún ẹ̀mí láyé ẹ̀sàgbà 10,000 yìí ẹ wá ní àbá ẹ wá fi wákàtí méjì dá wákà nítorí èlò 10,000 ọmọ ṣe o wà láì ó ṣe lẹ́yìn tó ti gbé mílíọ̀nù sáwọn tí ọlọ́fọwọ́ takotọ́ náà wọ́n wá fẹ́ 10,000 owó tẹ́ẹ̀pẹ̀ kìí ṣe islam islam ń rù mùsùlùmí ń sanra problem wa lónìí nù ẹ jẹ́ sọ tọrọ fa islam ṣe kí ni islam ń rù islam ó ń fin ó ń tínrín àwa mùsùlùmí sanra islam ló sì yẹ kó sanra káwọ ó ṣe kí ni káwọ ó rù tí islam bá tiẹ̀ wá sanra táwa náà bá tún wá sanra báàlà ìfibà àwa wá ń sanra gbogbo owó tó yẹ kí islam ó fi sanra àwa wá kó sọ́wọ́. So àwọn kan wá rè irọ́ tán gbé dání ń sanra àwọn náà tún wá ń sanra á ẹ̀gbọ́n tí mò ń sọ yé àsọyẹ káwa náà máa náwó tí wàá fẹ́ sìn mọ́ látòrí mọ́sálásí àdúgbò yìí èlò náà dá mọ́sálásí jama àáfàá súnà mi yọ̀wọ̀ láàfàá súnà sẹ́ni súnà ní kéèyàn láwọn àwọn làáfàá súnà mi ẹbí ó dọ́tọ́ tí máa lagídí o lẹ́yìn tí máa ṣe mọ́sálásí nìkan òun ni kó bíbíà òun ni ó ṣe kí ni o òun ni ó máa kì bíbíà iṣẹ́ ti ẹ̀ nìyẹn ẹbí pé ní mọ́sálásí ìlú lọ́dá sówó jẹnẹrétọ̀ kọ̀dá nǹkankan kápẹ́ẹ̀tì mọ́sálásí ìlú lọ́dá sí kọ̀dá nǹkankan sọ́fọ̀ àgé mọ́sálásí rí kọ̀fọ̀ rí ìwé gbàgbé sàbẹ́tẹ́kùn ní mọ́tò mọ́sálásí ṣe tí ó tún fi àwọn pàfúùmù olóòórùn dídùn ṣe Abdullahi mojimiru kan tí yóò tún kó àwọn nǹkan olóòórùn dídùn sí mọ́sálásí kánípẹ́ lásìkò táwọn wáyé ní ìsìn ọlọ́ra bíi yá freshener ọ̀hún òfin sáwọn àǹgù mọ́sálásí ṣèbówó lóòfin rà àwọn èèyàn ní mọ́sálásí lóòrò dùdùn tọ́lẹ̀tì mọ́sálásí ọwọ́ àìsá àtọ̀ lálàáfíà gidi ìwọ lọ gbá tọ́lẹ̀tì mọ́sálásí tọ́lá rẹ bí kíni o kílínà mọ́sálásí ọ̀ ń gbà ẹ̀ẹ̀kan lóṣù méjì oṣù mẹ́ta ọ̀ ń fọ àgé mọ́sálásí tẹ́ẹ̀tì mọ́sálásí ní <clears throat> bọ́yẹ̀ ń lo bí kápẹ́ẹ̀tì àbẹ́ní ọ̀ ń fọ gbogbo ògbà kánípẹ́ẹ̀tì táì ó ní táì òun nù di ojúmọ́ ìwọ ló ṣe gbogbo eléyìn àwọn èèyàn ọ̀tara rẹ gbẹ̀sìn ṣùgbọ́n kò ní ṣe gbogbo eléyìn lẹ́yìn kọ́kẹ́jọ́ gbogbo imam sẹ́rí nínú nǹkan tí mo tún sàkíyèsí ní pé lónìí bídíà mẹ́jọ lẹ tún ṣe lónìí so bídíà mẹ́jọ lẹ tún ṣe nígbà tí a kọ́ bẹ̀rẹ̀ bí ẹ ṣe ṣe kíní yẹn bídíà so nígbà tí ẹ tún ṣe kíní kan bídíà ìyá àwọn máàpì bídíà ó tó dọ̀la pé imam afa àti wọn ṣe kàmọ̀ yẹn bídíà mẹ́ẹ̀ẹ́dógún náà ṣe nínú kàmọ̀ nígbà tó kọjá báyìí wọ́n dákẹ́ àwọn ìyá àwọn wọn rà á sí pé ajẹ́pẹ́sìn ò ní àǹfààní kọjá kí ni àtakò ǹjẹ́ ọ̀jẹ̀ káwọn èèyàn gbẹ̀sì látara ẹ̀dọ́ mẹ́tò gbóṣù náà dání ni torí pé kò ní orí pa kankan wàláì kọ́dọ̀ òkú ní mọ́sálásí káwọn mọ́sálásí ó ní tó ọlọ́run mẹ́jẹ mọ́sálásí ọ̀dá àgbo lẹ́yìn òkú àfa àlàgbájá kí lọ́fà òun ló pé kàn tó mọ́sálásí pé lórí ètò owó wọlé owó ń jáde afẹ́ mọ́sálásí ṣe afẹ́ gbẹ́kànga afẹ́ fọtọ́lẹ́ẹ̀tì afẹ́ gbogbo nǹkan àfáàní níjọ́ tẹ́lòmíì bá kú mọ́sálásí wọn wọn ò ní sọ fún kàkà lórí ẹ̀ torí kò ní wúlò wọn tó máa dùn ní pé ọdí ẹ̀fún ti lọ láti ẹ̀gbádùn ní ìsìn gbogbo ìsẹ̀mí ayé ẹni máa dá mọ́sálásí ọlọ́run kó tán àṣe jama ọkùnrin yìí kúfùrù ṣákì òun ló ṣe kíni o ló kó sínú kémi àti yín náà ká má máa èméjì sí tọ́lọ́run àbí àwọn <clears throat> nǹkan ẹ̀sìn ìtọ́lọ́run bá pa wá láṣẹ ọlọ́run kó sọ wá ní sùúrù òdodo ẹlẹ́kẹrin òun ni kúfúrú ìrọ̀m kúfúrú ìrọ̀m sẹ́ẹ̀rẹ́ lẹ́yìn òun ni kéèyàn gúnrí kò bí tọ́lọ́ kéèyàn gúnrí kò níbi tọ́lọ́ ọba àlekè ọlá ẹ̀rí táwọn àfáà máa ń lò òun ni àyà suratul ahqaf suratul ahqaf àyà ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ni wàlẹ́dínà káfàrú amáhùnvirú mọ̀rìndún ẹ ráwọn tí wọ́n kọ̀tọ̀ lọ́hùn àwọn kèfèrí àṣẹ́ntẹ́ẹ̀fì máa dá wọn mọ̀ amáhùnvirú mọ̀rìndún nǹkan tí wọ́n bá fi ń ṣèkìlọ̀ fún wọn ìtàn bá fi ń ṣe wáàsí fún wọn wọn agbórí kò bẹ̀ jẹ́mọ́ ẹ̀jẹ́ ká ṣàkíyèsí eléyìí yàtọ̀ sí ti àlìbá wàlìstikbar tá a sọ lẹ́ẹ̀kan yàtọ̀ alìbá wàlìstìkbá òun ni pé ntọ́lọ̀ ọba àlékè ọlá àbánàbí rẹ̀ paláṣẹ èèyàn kọ̀ ẹ̀mí èèyàn tó wá ga lórí ẹ̀ máa tẹ̀sídìk èèyàn dẹ́gbà kọ́ lọ́wọ́ àtànàbí lóní kéèyàn ò ṣe ṣùgbọ́n eléyìí ó gbórí kò ń bẹ̀ ni pé ọlọ́run kíni ẹ má bá mi sọ ẹ má sọ wá sí kankan fún mi o gbogbo òkìlọ̀ tẹ́ ẹ bá ń ṣe fúnrú ẹni yẹn mọ̀ọ́rìndù wọn á gbórí kò ń bẹ̀ ni ara ń tó lè sọ ọyàn di kèfèrí òun ni kọlọkọ làwọn ẹlẹ́karùn òun ni kúfúrú nifak kúfúrú and nifak ìjẹ kèfèrí pẹ̀lú kéèyàn máa ṣojú èjì kéèyàn máa ṣe bí mùsùlùmí pátì kó tó máa ṣe bí kèfèrí lábala kan ẹ rí i pé ńgbà bá débi eléyìí ńlá ṣe máa ń sọ̀rọ̀ ànífà àáfà wa ṣe kankan nù tíra yìí tó dáa púpọ̀ àáfàá àwọn adọ́gbọ́n ti ọ̀rọ̀ nifak wọ abẹ́ kúfúrú nifak ìtí ń jẹ́ nifak òun ni kéèyàn ó máa ṣe bí ẹni pé mùsùlùmí lò kéèyàn ó máa fi ìsìláàmù ṣùgbọ́n nínú kèfèrí ni jàmọ́ ẹ̀jẹ̀ agbárin yìí nínú ìṣòro tí wà ńlẹ̀ Yorùbá mọ̀nàfíkì pọ̀ mo ti sọ̀rọ̀ kan rí ń tí wọ́n interrogate kan ni wọ́n interview rẹ̀ ìkánú àwọn ẹlẹ́bọ lọ́yọ̀ọ́ state yìí lórí tẹlifíṣàn ó lẹ́yìn mùsùlùmí àti christian ó láwọn máa ń fi wọ́n rẹ́rìn tó bá ń tara wọn jẹ mùsùlùmí ọ̀làwà lápọ̀ jù christian ọ̀làwà lápọ̀ jù ó ní ẹjẹ́ wọn máa tara wọn jẹ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ lápọ̀ jù ó lè wọnú àwọn àfa àwọn ní ìwà sọ́dọ̀ àwọn èwo ní àwọn pásọ̀ ní ìwà gbà kan lọ́dọ̀ àwọn ó ní tèmi táwọn bá fún wọn náà wọ́n máa ń ṣe jama ó kúri púrúfù tọ́rọ́pọ̀lọpọ̀ àáfàá tẹ̀ ń wò àáfàá díẹ̀ babaláwo díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ pásítọ̀ díẹ̀ babaláwo díẹ̀ ọlọ́run mọ̀ sí wá ń kẹfẹ́ sẹ́rí nìfà èyí ó fi ìsìláàmù orúkọ ìsìláàmù ni ọmọ jẹ́ tí ọmọ múra bíi mùsùlùmí àjọ máa kí jimá àjọ máa kí ìdì àjọ máa pàdé wáàsì àjọ máa pàdé ilé kéwú ibi tá a ti mọ́ra àwọn mùsùlùmí àjọ máa pàdé ṣùgbọ́n lẹ́mìí ẹ̀ ìbùtọ́ lòlùkú fúri kèfèrí lọ́pamọ́ síbẹ̀ àáfàá ní ọlọ́run bá wá ń sọ Suratul Munafiqun áyà kẹta ọlọ́run ní dhalika bi ọlọ́run ní sẹ́ẹ̀rí ń tọ́ jẹ́ kọ́rọ̀ àwọn mùnáfìkí ó rí bẹ́ẹ̀ òun wọ́n láwọn gbọ́ ló wà ìkọ́rọ́rù ìmáà àwọn gbọ́ ọlọ́run ọba gbọ́ súnmọ́ káfàrú ìmáàni wọn yẹn wọ́n tún padà nọlífàì rẹ̀ wọ́n tún wọ́gi lé pẹ̀lú pé wọ́n sáì gbàgbọ́ sọ́lọ́run ṣe wá rí mo fẹ́ káwọn ọ̀dà láì kankan láàrin sẹ́rẹ́ mi àti yín náà ká sọ ṣe sẹ́rí gbà míì ọlọ́run kọ́ láàmì kọ́ lẹ́yìn náà o ẹlòmíì àwọn ọmọ fojú mùsùlùmí gidi wò wàlẹ́ yóò kù sí kébìrì torí pọ́lọ́run ti sílẹ̀ ẹ̀mí ẹ̀ pa ìgbà tí ọba wa kú gbogbo ayé ọlọ́run bọ́ wàá fi hàn pé adákáfìró kẹfẹ́rí lélẹ́yìí wà láìsà bí mùsùlùmí kìí ṣe mùsùlùmí òdodo sẹ́ńtọ́lọ́ bẹ́ẹ̀ lè sí ìlú ọkàn rẹ̀ pa imani olúwo bẹ̀rẹ̀ nítòsí máa ń fa ni pé kéèyàn rò pé òun smart ó ń ṣe bí mọ̀mìnì ó tún ṣe bí kẹfẹ́rí ó ń ṣe bí mọ̀mìnì ó ń ṣe bí kẹfẹ́rí mọ̀mìnì kẹfẹ́rí tọ́bẹ̀ẹ́lẹ́dí pé wọ́n sí ìlú ọkàn rẹ̀ pa tí ìmánì kankan ọ̀ráyè jókòó bẹ́ẹ̀ mọ̀ kèfèrí ló ń tàn òkú sí ọlọ́run wá dé ọkàn wọn pa ọlọ́run ní fàáwúlá yọ̀fọ̀ òwú náà wọn à lè gbẹ́sìn yìí mọ́ wọn à lè gbọ́tọ̀ ọlọ́run yé mọ́ àwọn mọ̀nàfíkì nìyẹn kúfúrú nífà sẹ́wárí lẹ́yìn ní í ṣe pẹ̀lú ànífàákù alẹ́ ìtìkọ́ọ́dí ibẹ̀ láwádé jẹ́bẹ̀ mọ́ gbàgbé o a ní kúfúrú pín sí mélòó méjì ẹyọ kan la ń sọ ọ lọ o ẹyọ tó lè yọ̀yàn kúrò ní kéne o Islam ẹlẹ́kanu rẹ̀ wá ní kéèyàn kọtọ lọ́hùn pẹ̀lú kọjẹ́ kèfèrí àáfàá wá ní nifak ó tó sí méjì nifak pín sí mélòó ó pín sí mélòó jẹ́ máa méjì alákọ̀ọ́kọ́ ìrètí kọ́ di wàhámẹ́lì kọ́ di wàhámẹ́lì èèyàn tí èyí ṣe mùsùlùmí tó jẹ́ olójú èjì lábala àdìsọ́kàn àbí lábala iṣẹ́ abala àdì ọkàn ni pé abala kí ló gbàgbọ́ abala aṣẹ́ kí làwọn aṣẹ́ tó ń jáde sẹ́ẹ̀rí tabala aṣẹ́ yẹn kò sọyàn di kèfèrí ṣùgbọ́n abala àtàdìsọ́kàn ọ sọyàn di kèfèrí èmi àti abẹ́lọ́ mọ́sí amọ̀nà fìkì tí ó di kèfèrí o èyí wá pín sí bí ọ̀nà bíi mélòó àǹfààní alákọ̀ọ́kọ́ tá a bá sọ pé èèyàn jẹ́ mùnàfíkì nínú àdì ọkàn rẹ̀ fàwúwà ìdẹ́rù lè islam wá ìbùtọ́ọ̀nù kúfùrì kéèyàn ò fi islam kó fi kẹfìrí pamọ́ wàláwú àlàmọ́ tó ń kẹfìrà àǹfààní àpẹẹrẹ tí ń bẹ fún ọ̀pọ̀ la ilaha illallah á ọlọ́ọ̀bá ní sàǹfà ìlẹ́sìn nínú tíráì àáfàá wa mustapha murad wọ́n mú àpẹẹrẹ tí ò dín ní twenty one a lè parí ẹ̀ lónìí jẹ́mọ́ mo fẹ́ ká ṣe àkéèsì àwọn àpẹẹrẹ yìí mo rántí pé nínú prógráàmù rédíò kan tá a ṣe nú ààwẹ̀ ọ wà nú àwọn díẹ̀ tí mo kà ń bẹ̀ nínú àwọn àpẹẹrẹ yìí tó ráwọn àáfàá mú àwọn àyá àtiwá nù Kùránì tó pọ̀ ṣe é rí mùnàfíìkì ọlọ́run mọ̀ọ́mọ̀ ọmọọ̀mọ̀ yìí tí wọ́n nù Kùránì pọ̀ torí pé mùnàfíìkì ara wa lọ́wọ́ ẹ máa rò para yín ni wàlẹ́ ìsàmá àkọ̀ wàlẹ́ ìsàmí nǹkan kèé sara yín kọ̀dẹ̀ sí pẹ̀lú yín it's not among you and it's not for you he working against you ke munafiki ẹ rò pé ń ṣiṣẹ́ gbé ìsìláàmù ń ṣiṣẹ́ takò ìsìláàmù ibikíbi ọba wà ẹ̀yin ó sì máa fojú òpó ọmọ ìyá yín ẹ̀yin ó tún máa fọ̀rọ̀ sí lọ́wọ́ ẹ̀ ọ̀tàlẹ̀ fọ̀rọ̀ sí lọ́wọ́ kọ́tàlà wúmọ̀ lọ́rùn àná yúfà kú náà èèyàn bú ni mọ̀nàfíkì o alákọ̀ọ́kọ́ nínú dẹ́fìmọ̀ dá mọ̀nàfíkì mà tẹ̀kìdìbù rọ̀ṣọ̀ tẹ̀kìdìbù wọn pànàbí wa Muhammad àwọn tẹ̀kìdìbù bá máa já àbí tàbí ká pé ntànàbí mo wá nírọ́ sẹ́ẹ̀rí sọ lẹ́ẹ̀kan àwọn amadé àkó sínú ilé wọ́n kó gbogbo àwọn ẹ̀ ní Sunday Sunday náà wa ànàbí ò àwọn èèyàn ó sì pànàbí wọn pé ayé ànàbí lèyìn èyí ọ̀bá yìí sin mọ́ ọ̀bá yìí sin mọ́ èèyàn àfó ní sẹ̀rí àdénú nínú àkíkà kí ní gbàlá kíkà bá a sì níyà ìmọ̀ kọ̀rọ̀ rẹ̀ ìmọ̀ kọ̀rọ̀ bútẹ́sù gbé sí lẹ́mìí ẹ ń bèèlè pànàbí wa ní rọ́sọ̀lọ́lá àlọ́sọ̀lá tó ní pànàbí èso òpin ànàbí bí àwọn tó ní gula mahamad lànàbí kan ìtàwọn mọ̀nàfíkì ni wọ́n kèfèrí mọ̀nàfíkì ni wọ́n ọyọ wọn kò ní ìsìláàmù àbí ń tànàbí mú wá kéèyàn ó pè nírọ́ ànàbí mú ìsìláàmù wá ó mú súnà wá ó mú àkìdátọ̀ lálàáfíà wá ó mú ìwọ ọmọlúàbí wá ó mú bá a ṣe múra wá bá a ṣe jẹun wá kẹ́nìkan máa ní pé irọ́ ni ọwọ́ òsì láàfi máa jẹun kọ́ máa takùn tànàbí mú wá kẹ́nìkan máa kọ́ lẹ́nìkan kọ́ dárun gbọ̀nsẹ̀ kọ́ máa fóńtọ̀ ara rẹ̀ ẹlẹ́kejì àáfàá ní búgídù rọ̀ṣù àwọn búgídù bá bì máa já àbí kéèyàn ò kólera ànábì wa Muhammad sàṣàlá jama sórọrùn kéèyàn kólera ànábì ànábì ọ̀dẹ̀ sí láyé wọn mo fẹ́ kẹ́ ẹ̀ dáhùn sọ̀rọ̀rùn bí àbí òrọ̀rùn ṣe ẹ láàrin táwọn àfáà bá ń sàlàyé ẹlòmí ọmọ rò pé tó ah, wà rọrùn kéèyàn tó máa yé ti àná wà láì àwọn ṣíà ayabi táwọn ṣíà ti yọ lórí burúkú àwọn ṣíà àwọn fírikọ ṣíà adágbé ti yọ lórí burúkú ládé yìí wọ́n kò nira ànábì tó pẹ́wú inú inú wọn lónìí tó bá tó débi sàárẹ́ ànábì mọ́ka àwọn òkò fẹ́ẹ̀ lè bẹ́tọ́ sí sàárẹ́ ànábì àtàbùbá kiri àti umaru níbi tẹ́ olórí burúkú dé yàtọ̀ sí yùn ọ̀rẹ́ nìkan tó ń ṣe súnà bóyún múra bí ànábì ó sọ̀rọ̀ bí ànábì ìyàwó rẹ̀ múra bí ìyàwó ànábì ó sì hẹ́ẹ̀tì ẹ̀ àáfàá mi ọkẹ̀ bá yín pàdé yóò sì máa ṣó étrẹ́ẹ̀dì àwọn àfọ́ òní sọ́kòtò wọn tó lẹ́wọ̀n náà rè àwọn àfọ́ òní súnà náà rè yóò sì máa éètì ẹ ọmọ pànàbí náà lò éètì nìyẹn yóò bá ní mo má já lẹ́yìn ọ̀nà ṣe mùsùlùmí ìfẹ́ kan máa má já lẹ́yìn tì mo mú àgbo léyà lẹ́yìn òun ṣe kí ni o ọ̀n sá ń pankẹ́rẹ́ tí wa má gbó léyà lẹ́yìn nǹkan èmi lọ́ọ̀bá ṣe kí ni o lọ́ọ̀bá sá ń pankẹ́rẹ́ mo má gbó léyà lẹ́yìn lọ́ọ̀bá ń dọ́gbọ́n sa lọ́bẹ̀ lọ́rùn lọ́ọ̀bá fẹ́ mọ̀ bọ̀bẹ̀ pa tí ìbáwọ̀ lèmi lọ bá pa ṣùgbọ́n yorùbá tí wọ́n torí páwọn alájá lọ́pọ̀ nù wọn wọ́n ní mo májá lẹ́yìn tí mà májá lẹ́yìn èmi lọ́wọ́ máa nà orí èèyàn tó ń ṣe bí ànàbì ọ̀dẹ̀ ń kórìíra rẹ̀ ń kórìíra ànàbì sallallahu alaihi wasallam abẹ́ èèyàn ayé ti ń tànàbì mú wa ìyàtọ̀ ń bẹ láàrin tẹkìdìbù àti búgídù dárájà méjì ni tẹkìdìbù tó lágbára ju búgídù lọ tẹkìdìbù ni pé ó pè nírọ́ búgídù ó tó wá ń kórìíra rẹ̀ ó ń kórìíra súnà o tó wọn kórìíra tánà bíi mú wa tí í ṣe súnà torí náà ẹja lọ sọra kéèyàn mẹ́dìmù náà fìkì àbí alimusirọ bin khifadi dín rasul awìlì kàrọ̀ yíyà bin tisọ́rì dín rasul sallallahu alaihi wasallam sẹ́ẹ̀rẹ́ lòmíì inú rẹ̀ ọmọ dùn sóyè ní ìsìn pẹ̀lú kẹ́sìn ànábì ọmọ lọ́ọ̀lẹ̀ tó bá rí wípé ibìkan àdánwò ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí inú rẹ̀ dùn àṣejù wọn ti pọ̀ jù ẹ̀wọ̀n kó gbọ́n wọn lẹ̀ ni ẹ̀wọ̀n pa wọn dànù ni inú rẹ̀ ọmọ dùn tẹ̀sìn bá ń lọ ọlẹ̀ tàbí kéèyàn ó tiẹ̀ kórìíra láti máa ran ìsìláàmù lọ́wọ́ tán bá ní pé àfà ẹmọ tó ṣẹlẹ̀ ní sẹ́yìn níta ti wà plan ní ìsinmi ládùúgbò wáyé fún àwọn kèfèrè lọ́pọ̀ jù àwọn fẹ́ kọ́ standard school tí ó lè gba ọmọ five hundred àwọn mùsùlùmí a sì rí pé irú ẹ̀yìn tọ́lọ́run tó ṣe ní aláàjì náà báyìí àwọn kéèjò ní agbáwọlẹ̀ tiẹ̀ náà àwọn youth àdúgbò lọ́wọ́ pẹ̀lú ten million pé wọ́n láwọn fẹ́ kọ́ ilé sẹkítẹ́rìàtì àwọn làwọn àrùgbà àti tẹ̀fílẹ̀ mú wọn fún yín ten million sẹ́yìn pàtó àwọn akẹ́kọ̀ọ́ ti rọ́ọ̀pù ẹ̀ báwọn kọ́ ọmọ ní òṣòwò ọ̀sẹ̀ tọ́lọ́ la kọ́kọ́ lẹ̀ fáwọn yúùtì àdúgbò yìí lékele o ten million nítorí wọ́n fẹ́ kọ́ sẹkítẹ́rìàtì àwọn afẹ́ kọ́ skul ní ìsèpé tẹ́ẹ̀ bá tiẹ̀ fún ten million kó tó twenty million lẹ́ bá fún wa lọ́ba ní á àáfà ojú orí yín dẹ̀ tó ṣe láàrin ọ̀sẹ̀ tó lọ tí mo fún wọn ní ten million yẹn dọ́là kẹ́ wálẹ̀ ni ṣe ní bí dọ́là ti wálẹ̀ báyìí bó ṣe affect the business wa nìyẹn in fact mo bá sọ fún yín pé debt two hundred million ló ń bẹ lọ́rọ̀ mi you won't believe olórí burúkú táwọn míì bá tó pè lọ́la yóò tó fún ẹni ten million ọmọ pé níbi kí sùkúù mùsùlùmí gidi ọ wà ọmọọṣẹ́ tí ó ṣe fẹ́ sìn kò ní rẹ́dí àti ọ̀ràn síláàmù lọ́wọ́ pé mọ́sálásí wáyé tiẹ̀ wàá rè ní ìsìn bójú òsè wàá rò tó gbé páànù ẹ̀ lọ látàní pé asáṣe estimate pé one point seven million la ní èdè adẹ̀tìrí one point two àwọn ẹ̀dẹ̀ la gbọ́dọ̀ kà títí monday tàbí òkè five hundred thousand kẹ́ ẹ bá ní wá kan ó sì lówó ìlọ kò ní í ṣe torí kọ̀fẹ́ kí islam ó ṣe kí ni o kọ̀fẹ́ kọ́ máa lo òkè kémi àti yín náà fura o ibi tí wọn náà bá ti lówó lọ àbọ̀ lágbára kan tó yẹ kó o lò kí islam ó fi lo òkè tí wọn náà lò ó ti ń kó sínú nàfíkì alistizahu billahi wa rasuli wa ayati kéèyàn máa fọlọ́n ṣe yẹ̀yẹ́ jẹ́mọ̀ sí ẹ̀lẹ́ fọlọ́n ṣe ọba táàrí sójú bẹ́ẹ̀ ni wáyé tó lè fọlọ́run ṣe yẹ̀yẹ́ ó lè fọlọ́run ṣe yẹ̀yẹ́ mọ́nà ọlọ́mọ sàálẹ̀ tí ọ̀fọlọ́run ṣe yẹ̀yẹ́ ni pínyàn mọ́ sórí ibú ayérayé tó o bá ti lé fòfin ọlọ́run ṣe yẹ̀yẹ́ ọ̀n fọba tó lòfin ṣe yẹ̀yẹ́ ọ̀n fànàbí náà ṣe yẹ̀yẹ́ àbí súnà rẹ̀ àbáwọn àmì ọlọ́run òun fi sánmà ilẹ̀ gbogbo àwọn táàbù màpọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá fi ń ṣe yẹ̀yẹ́ eléyìí máa ń sọ̀yàn di kèfèrí ni àáfàá àmọ́ ayáwá látinú sọ́rọ́tù Tauba Quran chapter nine verse sixty five sixty six kúlá abiláì wà áyá tì í wà rọ̀súlì í kọ́ńtọ́m tẹ́sítà zéwòn áyá ìdísábàbù nùzú tásìkò lè má gbà wá ó nídìí tó lọ́n torí ẹ̀ sọ̀kalẹ̀ torí ẹnìkan láyé ànábì àsálàm ni ṣé ọlọ́run àbáwọn àmì ọlọ́run àbáwọn àyà àkùránì ọlọ́run àbánàbí wa sallallahu alaihi wasallam àti súnà rẹ̀ gangan lè fi ń ṣe yẹ̀yẹ́ látàtàdìwú lá. La tààtàdù ẹ má wá excuse o ẹ láwìjáde kankan ẹ má má wìjáde kankan wá o kọ́dí kàfárí tán kọ́dí ọlọ́run ló gbé wá straight kúfúrù ni ẹ di kèfèrí báàdà ìmọ̀ nìkan ẹ wo tọ́lọ́ ń ṣe láàrin kèé ṣe pé àní mọ́nì tẹ́lẹ̀ ẹ ní mọ́nì ṣùgbọ́n àwọn ọkọ ẹ fọlọ́run ṣe yẹ̀yẹ́ ẹ fi kùránì ṣe yẹ̀yẹ́ ẹ fi súnà ṣe yẹ̀yẹ́ ẹ fànàbì tó ní ṣe yẹ̀yẹ́ ẹ tó ń fọlọ́run tó dá sánmà àti ṣe yẹ̀yẹ́ abba kọ̀dí káfárìtàn ẹ di kèfèrí o báàdà yìí máa ń nìkan lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti ní máa ń nì <clears throat> kẹ́nìkan náà òróbe tó múra tó múra dáadáa kọ́ wá fi wélé egun ó lélé egun ní lọ́n o lágbájá ní lọ́n ó di kèfèrí lẹ́yìn yìí máa ń ní ẹ̀tọ́ ọ̀bá sọ́ra sẹ́ẹ̀rí ọ̀rọ̀ kúfúrù ó lágbára pọ̀ ẹ̀ẹ́dì pọ́lọ̀ wọn bá ń ṣe ìfúbáàtù pé èèyàn ní máa ń nì kúfúrù ó ṣe kí o yóò bo ìmọ̀ ni òní èèyàn ọba di kèfèrí wájú ọlọ́run lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti gbọ́ ló ń gbọ́ o ẹ bá di kèfèrí lọ́wọ́ alistizahu billah wàbí ayatihi wàbí rasulihi jẹ́mọ́ ẹ̀já sọ́ra ọlọ́mọ sí àǹkẹ́fẹ́ bákan náà nínú àwọn nǹkan tẹ́ ẹ ta àáfàá ní pinnu tó tún lè jẹ́ àwọn àpẹẹrẹ fún nìfà sóyè ní ìsìn tá a gbọ́dọ̀ sọ́ra fún òun náà ni kéèyàn ọmọ gbìyànjú mọ̀háwálátù tẹ̀dmír wàtẹ̀gìyìr fil islam kéèyàn máa ṣe gbìyànjú kéèyàn máa strive kó máa struggle lórí àti wó Islam lórí bí ó ṣe ṣe tẹ̀dmír tí ó dá Islam wò tí ó yí Islam padà sẹ́yìn pé táwọn kan ṣe wàhálà àlérè lọ́sàn-án lóru nìyẹn lórí pé àní Islam ṣẹ́ kò ní dìde Islam bí ọba ti wà bí wọn bá gbàdúrà pé káwọn máa pa wọn díẹ̀díẹ̀ nígbà táwọn bá panu wọn táwọn dá wàhálà àlẹ́ sí wọn láàrin wọn ò lè máa wọn ò lè máa gba irọ́ yàtọ̀ Islam taa bá tó wá rí mùsùlùmí tóun náà tó wá ń sọ̀pọ́ọ̀tì irú àáfà ìṣesí mùnàfíkì ni ọlọ́ọ̀ni wàhámú bìmọ̀ lámúyà náà lù ní sọ́rọ́tù tauba Quran chapter nine verse seventy four ọlọ́ọ̀ni rí wọ́n wá ń gbèrò nǹkan tọ́wọ́ wọn ò lè tẹ̀ láéláé kí ni tán ń gbèrò wọ́n fẹ́ o wàhámú bìmọ̀ dá bìmọ̀ lámúyà náà wàlẹ́ ọ̀dá mi lójú dọ́dọ̀ ọlọ́run wọn lè wo islam bí akimali lódìdí koran kò sẹ́ni náà kò sáwọn èèyàn náà kò síjọ náà kò sáwọn alágbára náà lágbàáyé ẹ máa ṣe sóyè ẹ máa náwó yín ẹ máa ná ara yín ẹ máa lo gbogbo àwọn mídíà tẹ́ ẹ ní ẹ máa fi sọ̀tọ́kùsọ nípa ẹ̀sìn sóyè nìyẹn sè lẹ́yìn ìgbà náà á tún borí yín ni. ẹ sì tún ji lọ́dọ̀ ọlọ́run wọn lè wọ islam ẹ lè pa mùsùlùmí ẹ lè máa ló kọ oríṣiríṣi okọ ẹ lè lo mẹtàtàsín ẹ lè lo boko haram ẹ lo tẹrọrìsì ẹ lo alkaida ntẹ̀rí ẹ lò ẹ máa fi ajá mùsùlùmí lọ ṣùgbọ́n islam wà láyé ẹ lódìdí ẹ wọ àwọn ibi tó ti gbógun ti islam lánàá islam tó ń dìde ń lónìí ẹ nàìjíríà wa yìí kan tó láwọn fẹ́ pa àwọn obìnrin tí ń bojú rẹ bíi oau bíi spẹ́ẹ̀dì lọ́yọ̀ọ́ bí àwọn skul mẹ́ta tó mọ̀ jẹ́mọ̀ ní kọ́ọ̀bù ti padà síbẹ̀ <laughs> ó yà wọ́n lẹ́nu pé áà ah, ah. wọ́n àmọ́ tó wá dé fún aládùsọ wọ́n àníkà àwọn ọmọ tó bọ̀ wù ẹ̀yìn ní bojú tí máa fi parí ẹ̀yìn ní ṣe kínní kan gbogbo àwọn tó bojú wọ́n jẹ́ kí wọ́n jáde tán èyí làwọn spẹ́ẹ̀dì lò fọ́múlà táwọn lónìí pé nígbà táwọn eléyìí bá bóde tán ìmí ò ní ṣe kínní o kò ní padà àwọn ọmọ tó ti ń bojú spẹ́ẹ̀dì àwọn tó au àwọn tiẹ̀ wọ́n sẹ́ndì gbogbo wọn áùtù nìkọ́ọ̀bù ti padà síbẹ̀ ẹ lè wo Islam wàhálà ẹ yà sòfò dànù ni ẹ wo Islam ẹ fẹ́ wo Ọlọ́run sẹ́nìkan lè wo Ọlọ́run ẹ wo ẹ̀sìn Ọlọ́run ẹ sórí ibú ni mùsùlùmí tó wọn tó wọn ń gbìyànjú bóun náà fẹ́ dẹ̀sìn wo yọ ọkẹ́ sórí ibú pẹ̀lú àwọn ọ̀tọ̀ Ọlọ́run Ọlọ́run mọ̀ amúnà fi kí o àádùn bíi lónìí nọ́mbà five òun nìyẹn tá a fà àti dúró nínú àwọn àpẹẹrẹ tá a fi máa ma mọ̀nàfíìkì nọ́mbà six òun láti gbé e nọ́mbà six tá a ti wá gbé yẹn níjọ́ mẹ́jọ òun ní í ṣe pẹ̀lú kéèyàn tú àdéhùn naqsu àdìlà kí ni ń jẹ́ kéèyàn ò tú àdéhùn tá a bọ́ lọ́n ṣe èmi àti yín náà ọlọ́run má jẹ́ á tú àdéhùn tá a bọ́ lọ́n ṣe sẹ́yìn para àdéhùn ọlọ́run ni iyyaka na'budu wa iyyaka nasta'in àmọ́ láti bẹ̀ yẹn tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ abẹ́lọ́n ọlọ́run kó fún alálàáfíà kó jẹ́ ká di ọjọ́ Jímọ̀ tí ń bọ̀ kó sì fún wa ní àlékún dáadáa tá a fi lè máa gbọ́ tọlọ́run tá a fi lè máa ṣàlàyé tọlọ́run kọlọ́run kó ṣe alọ́mọ àlìjẹ́nà kọ́mọ́ ṣe alọ́mọ ọ̀nà láàlá haúlà wàlà quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu